bí ọdún méjì mẹ́ta ó fẹ́ dé fáínà bá. mo dẹ̀ ní láti bá yín sọ̀rọ̀ kó bá yé yín àwọn nǹkan tí kò yé yín màá sọ̀rọ̀ ṣókí kó bá yé yín. wọ́n ní àní èèyàn wọ́n kó owó jọ wọ́n kó agbára jọ láti rí i pé Yewa Òní di gọ́vnọ̀ gbogbo yín la mọ̀ pé wọ́n pè wá sí ẹjọ́ kóòtù tó ń gbé wa lọ twenty four cases ni wọ́n fáyìn ṣùgbọ́n ọlọ́run kò wá yọ ẹgbẹ́ ìpalọ̀ tóbi o. olórí Ìbíkúnlé Amósùn. wọ́n dúró tì wá bí òkè wọ́n tì wọ́n ṣùgbọ́n wọn ò fi wálẹ̀. àdúrí òní dúró wa ẹ̀ ṣe. nítorí pé wọ́n ní oore máa ń pẹ́ aṣiwèrè ń gbàgbé. tẹ́ ẹ̀ bá gbàgbé ní twenty nineteen nígbà tí Chief Wee tí wọ́n jáde bàbá wa sẹ́nitọ́ Ìbíkúnlé Amósùn gbogbo nǹkan tọ́lọ̀ ń yọ̀ǹda fún wọn ni wọ́n fi dúró ti Yewa Àwórì kì í kúkú ṣe fowó la fẹ́ gbé fún wọn ṣùgbọ́n wọ́n wò ó wípé ìrẹ́jẹ ò dáa gbogbo ẹ̀sìn pátá ló kọ ìrẹ́jẹ ní forty seven years ó lọ fún àádọ́ta ọdún Ìjẹ̀bú ti ṣe gómìnà Ẹ̀gbá ti ṣe bí ẹ̀fẹ́ fojú ti mẹ́rin pín rẹ́mọ náà ti ṣe àwa Yewa Àwórì láti ṣe. sẹ́nẹ́tọ̀ amúsùn dẹ̀ dúró wípé àwọn á ràn wá lọ́wọ́ pẹ̀lú agbára tọ́lọ̀ ń yọ̀ǹda fún wa. Wọ́n ṣe gudugudu méje. Wọ́n ṣe ìbò yẹn nígbà yẹn bó ṣe lọ. Alihamdulilayi Rọ́bì Alami. Ó wá dì sí èyí tó yẹ kó sọ pé ọ̀rọ̀ wa sú ọ kọjú sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ kó ní ọ̀rọ̀ mi ò ní sọ lọ́wọ́ ọba. ọ̀rọ̀ iye wa Àwórì ò sú o gbogbo kóòtù tí wọ́n gbé wa lọ sẹ́nitọ́ Amosun dúró tì wá gbọ̀ngbọ̀n. lókè àtọkùnrin àtobìnrin ẹ bá mi dúpẹ́ ká ní ẹ̀ṣẹ́ sà. ẹ̀ṣẹ́ sà. ṣe rí ìbò tó ń bọ̀ ọlọ́run ti kẹ́ wa àfi tí àbá bára wa sòótọ́ ọ̀rọ̀ ní gbogbo ìbò tó ti ń ṣe Yewa Àwórì máa ń kó irin mẹ́rin bọ́ná ni a máa ń takora wa ni láti gba àwọn bàbá wa ló ti wà bẹ́ẹ̀ bíi kí èèyàn méjì tàbí mẹ́ta máa jù ú. tẹ́ ẹ̀ bá gbàgbé yìí tó parí ní 2019 GNI brọ́dà wa àti triple A brọ́dà wa ni wọ́n jọ fì í. àwọn méjèèjì wọn ò débẹ̀ nítorí pé wọ́n pín ìbò ni. tí wọ́n bá ro ìbò àwọn méjèèjì pọ̀ àbábà ti di gómìnà báyìí ọlọ́run wá kẹ́ wa ní ọ̀tẹ̀ yìí láti mẹ́kọ́ dáyẹ́tòrò délàrò dówódé dépòkíá dégbèsà dádó dọ́tà kándídéètì kọlá ní bíyì ẹ̀kẹ́kẹ̀yẹ kí lọ́mọ wa ló ṣe wá ló ṣe wá tí a wà ní dúró fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa àti fún àdúgbò wa àti ń kígbe marginalization wọ́n yàn wá jẹ ọlọ́wà kẹwa ó ní kándídéètì kan lòun fún wa. ẹ̀ẹ́dì ìbò yẹn àbẹ́ẹ̀ nídìí. ẹ mo fẹ́ pe àkíyèsí yín sí àwọn nǹkan kan kiri fúnra o àwọn kan wà láàrin wa tí wọ́n ń jẹ pé kò ní ṣeé ṣe o ẹ máa gbọ́ ṣùgbọ́n àwa mọ̀ wípé ó máa ṣeé ṣe akúkú ṣeé ṣe mo mọ̀ akúkú ṣeé ṣe mo mọ̀ ṣe àkọ́rọ̀ torí àkọ́rọ̀ bá ṣe ṣe. EDC we are in Ilaro the foremost city wey dúró for ìgbàdí òkè is too proud tí wọ́n bá gbé owó wọn wá ẹ̀tọ́ wa ni torí owó ìjọba náà ni wọ́n máa fún wa àwọn owó tí wọ́n ná láti ọdún yìí láti tún wa ṣe tó ní gbogbo àwọn obìnrin wa gbọ́múlé lantern ni wọ́n ń gbà kiri nínú àwọn owó yẹn wà wọn ò gbé wọn gbà yẹ o nígbà tí wọ́n lé àwọn ọmọ wa kúrò ní skul àárí owó yẹn wọ́n á wá gbé owó yẹn jáde sí i tó bá gbé wa ẹgbà mo sọ fún àwọn kan lánàá mo ní tí wọ́n bá máa dìbò yẹn ṣé bí wọ́n máa fún wa ń bẹ́bà wa ni bí wọ́n bá gbé gíláàsì sójú wàá rọra tẹ wàá kó pé ballot paper ẹ wàá tẹ ADC wọ́n bá mọ́ ẹ lójú jẹ́kọ́ mọ́ ẹ lójú ẹ wọ́n máa lùsì dẹ́pọ́sìtì wọn ni àbẹ́ òní lùsì dẹ́pọ́sìtì wọn wàá tẹ ADC wàá tẹ ìbò fún alájọbí torí alájọbí ó jàjà òṣùwò. party line party tó ń kó wà PDP ni o APC ni o ADC ni o Labour ni o party tó ń kó wà lọ́tí ilé pé wọ́n jáde kẹ́ máa lọ sí àwọn quarters wa káàkiri kẹ́ lọ máa sọ fún àwọn èèyàn wa wípé nǹkan tí wọ́n bá ṣe lénìí òun la máa rò lọ́la tó bá ṣì í dì ọlọ́run má jẹ́ ó di ọdún mẹ́rin míì ní twenty twenty seven àti ẹ̀wà mọ̀ bóyá máa pé mẹ́wàá ní bálọ́ọ̀tì tó máa fẹ́ ṣe nígbà yẹn ṣùgbọ́n ọlọ́run ò ní jẹ́ kọjú sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ kó ní ire tèmi ò ní fòmí dá. ire tèmi. polling agent wa lẹ́jẹ́ o gbogbo yín ni polling agent ní polling unit yín ẹ fi ìbò yẹn ká kú ẹ dúró wọ́n á ka ìbò yẹn lójú yín ẹ ní jẹ́ kí wọ́n ṣe màgòmágó kankan tí wọ́n bá kà á wọ́n á wá fi bíbáàsì máṣíìnì yẹn wọ́n á ya àwòrán rìsọ́ọ̀tì yẹn wọ́n bá ti tẹ̀ báyìí ó ti dábùjà náà kò sẹ́ẹ̀dá kankan tó lè yí mọ́ ṣáàtì yé yín ẹ máa wá dúró sí poli unity ẹ wá lajú yín sílẹ̀ ṣùgbọ́n kókó tó ọjọ́ yẹn kàǹfàṣì gbọ́dọ̀ máa lọ gbogbo ní agbára ọlọ́run wà àwọn ìjẹ̀bú wọ́n dúró wọ́n fi gbogbo nǹkan dúró tì wá wọ́n wá ń sọ fún mi pé àwọn èèyàn wa ló ń bà wọ́n lẹ́rù èmi wọ́n sọ fún wọn mo ní kí wọ́n fọkàn balẹ̀ ẹ bá mi sọ fún bàbá wa pé kó fọkàn balẹ̀. ọlọ fọkàn serious báyìí ọlọ́wọ́ á wa ṣe ògo wa ò ní wọmi o èyí tó wà wájú wa yìí àní má bọ́ o.